ẹ̀kásán lérí rédíò education lílu Benin ẹ̀sìn kásán o ìṣọ̀kan ìròyìn wà lérí kalẹ̀. lákọ̀ọ́kọ́ ìgbà yìí à ń pèlí fondation ironel à ń pèlí projet brac ó ṣe ipa pàtàkì ṣe ìpàdé kan ní ìlú grand popo à ń bọ̀ ká tẹ̀síwájú. èkejì àwẹ̀ àwẹ̀ ń bọ̀ àwẹ̀ ń ti ń bẹ̀rẹ̀ àwẹ̀ ń ti ń lọ látòkò látòjà àgbáyé kí ọmọdé òun lè jẹ nígbà ìyàwẹ̀. ẹ̀kẹta àwọn ń pè ní wọ́n ń ṣe léyìí e. à ń pè ní réseaux sociaux yà ń pè ní portable ní jámọ̀jámọ̀ kínní kan a kì í wá a kì í wọ ṣòkòtò a sọ rí ẹ̀ e fún ọmọdé wọn wa. ẹ̀kẹta a lọ ìgbéyàwó wọ́n jẹ̀lé lílu ìlú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kásán o. nílùú grand popo ìpàdé lákùkàn wáyé là ń pè ní projet brac ọ̀gbẹ́ni wa olympio tosa olójẹ́ ọ̀gá kásọ̀ lé ike pé òdodo ọ̀ láàmú gbọ́lé rédíò wọn ní asòfin rédíò education ọ̀pọ̀ rédíò yà ń pèlí fẹ́ẹ́sẹ̀kàl pẹ̀lú rádio yà ń pèlí la voix de la lama yóò wà lé aládàá gbogbo wọn ló wá ìpàdé yẹn ìpàdé pàtàkì yẹn fún kọ́ lẹ́kọ̀ọ́ sọ pé pé là máa sọ òdodo ọ̀lẹ́yìn rédíò wa òdodo ọ̀fìn yẹn ó ṣẹlẹ̀ sí gbogbo ọ̀rọ̀ yẹn àmàsọ lẹ́yìn rédíò ìyẹn ni afọ́jú afọ́jú lakun yà ń pèlí monsieur olympe dosa ó kọ́ wa ni ó sì fún rédíò wọn lé ohun kékeré kékeré wọn kàn owó dékè kan wọn kò fún lọ ìlọsíwájú wọn bẹ́ẹ̀ ni àkòlí bẹ́ẹ̀ àwálẹ̀ àwẹ̀ àwẹ̀ pàtàkì àwẹ̀ ti bẹ́ẹ̀ ọmọdé wọn àwẹ̀ ti bẹ́ẹ̀ àwẹ̀ ìgbàgbọ́ ti bẹ́ẹ̀ ìmìsùlùmọ́ wọn ti bẹ́ẹ̀ kí ọmọdé wọn máa jẹ lẹ́lígbà àwẹ̀ ṣùgbọ́n ọmọdé wọn wọn mọ ọmọ omi dáadáa náwẹ̀ wọn máa jẹ wọn à ń pèlí fruit gbogbo ikiri yà ń pèlí kíní èso wọn máa jẹ èso dáadáa ní àwẹ̀ fún àwẹ̀ yẹ kò ẹ káàbọ̀ lé létò ìwà ló sàn yìí. ẹ̀kẹta àwọn àlẹ́ ìhun ìṣẹ̀lẹ̀ nílùú wa ìjọba ìbílẹ̀ ó mú gbogbo ìṣiṣẹ́ àwọn ikọ̀wé ìléwọ́ wọn ní ọ̀fọ̀sowọ́pọ̀ ṣé ike pé wọ́n á máa ṣe gbà ni wọ́n á máa fún wọn lé akọ̀wé àtọ́ àbákọ̀wé tán àtọ́ máa ṣayé lídìí yẹn ni wọ́n kó gbogbo mẹ́tìrì wọn kalẹ̀ káfíńkọ́ wọn léwèé ní ìgbà ayé ayé ní ìgbà ayé ayé à ń pè iṣẹ́ ìwé ilé iṣẹ́ kan pàtàkì là ń pè ní CAMEX lójókòó ní ìlú Lomé ní ọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ pàtàkì ní ọ̀rọ̀ yìí wọ́n jàǹbá ó ṣẹlẹ̀ ní Senegal ọmọléwé kan ó ṣe aláìsí ní yunifásitì wọn wọ́n sọ̀rọ̀ lè yẹ kéwọn àṣegbà ní ìjàmbá ẹ̀kọ́ kọ̀tọ́nu wa ẹ̀ ṣe. ṣógun àpá yìí ìṣọ̀kan orin wa léyìí kí ni ń ṣẹlẹ̀ léyìí à ń pè wọ́n à ń pè ní pọ̀tábù ìwà yẹ òyìnbó ń pè ní réseaux sociaux réseaux sociaux kíni kíni ń fà. ọmọ òdì sí wọn wọn kò máa wọ ṣòkòtò pákí wọn kò máa wo wọn kò máa. ẹ̀kọ́ ẹ̀ sí ó fún wa kálukú ìwà ní ìjókòó kan wà ní wọ́n sọ pé ká mú ká sọ ṣókí ká fún un lẹ́kọ̀ọ́ kò jẹ́ yé ẹ̀rín léyìí pọ̀tábù ńlẹ̀ fún ní àwọn àṣìṣe ẹ̀kọ́ kan kò gbà bẹ̀ ẹ̀kọ́ kan kò gbà bẹ̀ ní kókó réseau yà ń pèlè réseau social du numérique ló kàn ọmọdéyàn ọmọ mọ́ndí àwọn kásì kàn lè pé wọn àṣegbà ni wọn kò ní kọ ìbàjẹ́ wọn rí léyìí pọ̀tábù wa káfù ṣiṣẹ́ ìgbésí ayé wọn. ẹ ṣé o ẹ kú ìgbọ́ ẹ kú jimá ọlọ́run kó ṣe dáadáa fún wa ẹ ṣé.